ṣé ẹ kú ìtọ́jú mi. ló ṣe mọ́ mi. láti gbà wo. ìyá yìí kan náà ló máa bèbí sẹ́ẹ̀tì àtúbọ̀ ìyá yìí pàdé ní ọ̀nà tí ó yẹ ah, ah. ojú gbá ìyá ìtàn kò bá gba ṣiṣẹ́ storage kí ló dé. So I have to play my role as a mother ìyá mi ọ̀hún máa dé àmọ̀dá ìkúnlẹ̀ àbíyamọ ẹ ṣàánú ìyá mi ẹ má jẹ́ jìyà bẹ́ẹ̀ ọjọ́ rírí jẹ òkèrè ọjọ́ ìjẹ òkèrè ọjọ́ ìkẹrẹfẹ lóṣù tó pọ̀ jayọ̀ lọ kò lọ́kàn yà ló ń jìṣẹ́ jìyà lọ́mọ kó má wàá jèrè ọmọ ti naija tamẹ́ríkà tó mú ooru kò sẹ́ni tó ń bá ládàáwò ṣe sinimá titun ìyá mi ọ̀wọ́n my dear mother feels pathetic emotional suspense náà yí bẹ́ẹ̀ ní ọjọ́ kidney mẹ́ta written and produced by Rasak ah, Salawudeen from the studio of Rasolat entertainment tọ́jú ìdílé ògùndípẹ̀ starring Fẹ́mi Adébáyọ̀ Yétúndé Wùmí Délé Ògùndípẹ̀ Máyọ̀wá Doso Peace Uriyefe Yẹmí Adẹ́nìjì Rasak Salawudeen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ìyá mi ọ̀wọ́n my dear mother subtitled in Ah. ó ti jáde sórí face cd báyìí marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi kàṣẹ sílẹ̀ movie city ami abẹ́là shopping complex bọ́lá ní ìṣẹ̀lẹ̀ Lagos ó tún wà ní koma roll multimedia hmm. àti mercury pictures láti náà ṣòdì ẹ tún lè rí wò lórí youtube channel wa yorùbá plus tv sinimá titun my dear mother ìyá mi ọ̀wọ́n not just another one iṣẹ́ bàbá iṣẹ́ mi àwòtúwò ni ó kọjá àfẹnuròyìn. you don't want to grab your work up to me my life you don't know.